سورة نوح بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. dájúdájú àwa ni ará nábì Nuhu níṣẹ́ sí àwọn ènìyàn rẹ̀ wípé ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn rẹ síwájú kí ìyà kan ẹlẹ́ta eléro tó dé wá bá wọn. قال يا قوم إني لكم نذير مبين. ó sọ pé ẹ̀yin èèyàn mi dájúdájú èmi ni olùkìlọ̀ tí ó hàn gbangba fún yín. أن اعبدوا الله واتقوه وأطيعون. kí ẹ sin ọlọ́run ọba yín kí ẹ páyà rẹ̀ kí ẹ sì tẹ̀lé mi. يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون yóò fi orí àwọn ẹ̀ṣẹ̀ yín jì yín àti kí ó lè lọ lára lọ di àkókò kan tí a sàmì sí dájúdájú àkókò ọlọ́run nígbà tí ó bá dé a kò ní lọ ẹnì kankan lára tí ó bá ṣe pé ẹ bá mọ̀ ni. qala rabbi inni da'awtu qawmi laylan wa naharan. ànábì nuhu sọ pé olúwa mi dájúdájú èmi pè àwọn ènìyàn mi lóru àti lọ́sàn-án فلم يزدهم دعائي إلا فرارا ìpè mi náà kò lé wọn kún ní kinní kan àyàfi sísá kúrò nínú ojú ọ̀nà tọlọ́hun. وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا àti pé èmi ní ìgbà yòówù tí n bá ń pè wọ́n pé kí o lè foríjì wọ́n wọ́n á fi ọmọ ìka wọn dí etí wọn wọ́n á sì tún fi aṣọ borí wọ́n sì rinlẹ̀ ṣinṣin sí orí ẹ̀ṣẹ̀ wọ́n sì ṣe ìgbéraga tí ó ga. ثم إني دعوتهم جهارا lẹ́yìn náà dájúdájú èmi pè wọ́n ní gbòòrò-gbòòrò. thumma inni a'lantu lahum wa asrartu lahum israra. lẹ́yìn náà dájúdájú èmi gbé ohùn sókè fún wọn tí mò ń kéde mo sì tún pè wọ́n ní kọ̀kọ̀ àti ní jẹ́ẹ́jẹ́ẹ́. فقلت استغفروا ربكم إنه كان غفارا mo sì tún sọ fún wọn pé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ olúwa yín dájúdájú òun jẹ́ ọba aláforíjì. يرسل السماء عليكم مدرارا. yóò rọ̀ òjò fún yín ní òjò púpọ̀. ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا àti pé yóò fi àwọn owó àti àwọn ọmọ ràn yín lọ́wọ́ àti pé yóò ṣe àwọn oko àti àwọn odò sísàn fún yín. ما لكم لا ترجون لله وقارا. kí ni ṣe yín tí ẹ kò nírètí títóbi láti ọ̀dọ̀ Ọlọ́run وقد خلقكم أطوارا tí ó sì jẹ́ wípé ọlọ́run náà ni ó dá yín ní ìpele ìpele. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا àbí ẹ kò rí bí ọlọ́run ọba ti ṣe dá sánmọ̀ méje nípele ìpele ni. وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. àti pé ó ṣe òṣùpá sínú rẹ̀ tí ó ní ìmọ́lẹ̀ ó sì ṣe oòrùn ní àtùpà. Wallahu anbatakum minal ardi nabata. Àti pé Ọlọ́run mú yín yọ jáde nínú ilẹ̀ bí ohun tí ó ń hù. Thumma yu'idukum fiha wa yukhrijukum ikhraja. Lẹ́yìn náà, yóò dá yín padà sínú rẹ̀, yóò sì yọ yín jáde ní yíyọ jáde. Wallahu ja'ala lakumul arda bisata. àti pé ọlọ́run ṣe ilẹ̀ fún yín ní ìtẹ́. litasluku minha subulan fijaja. kí ẹ lè máa bọ́ sí àwọn ojú ọ̀nà náà tí ó fẹ̀ nínú rẹ̀. qala nuhun rabbi innahum asawni wattaba'u man lam yazidhu maluhu wa waladuhu illa anabi nuhu sọ pé olúwa mi dájúdájú wọ́n ti kọ ọ̀rọ̀ mi wọ́n sì tẹ̀lé ẹni tí owó rẹ̀ àti ọmọ rẹ̀ kò lè lékún ní kinní kan fún un àyàfi àdánù. wàmẹ́kẹ́rù mẹ́kẹ́rọ̀ kò bẹ́ẹ̀ rọ. sì dá ète ní ète tí ó tóbi. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا àti pé wọ́n sọ pé ẹ má ṣe fi àwọn òrìṣà yín sílẹ̀ àti kí ẹ má ṣe fi òrìṣà wádà àti sùwáà àti yagúthà àti yahókọ̀ àti násárá sílẹ̀. وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا àti pé dájúdájú wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́nà olúwa má ṣe lékún kinní kan fún àwọn alábòsí ju ìṣìnà lọ. مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا أبصارا a tẹ̀ wọ́n rì nítorí ẹ̀ṣẹ̀ wọn a sì fi wọ́n sínú iná nítorí náà wọn kò ní olùrànlọ́wọ́ kan fún wọn lẹ́yìn ọlọ́run. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا Ànábì Nuhu sọ pé olúwa mi má ṣe fi ẹnìkankan sílẹ̀ lórí ilẹ̀ nínú àwọn aláìgbàgbọ́ tí yóò máa gbé orílẹ̀. إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا dájúdájú ìrẹ Ọlọ́run tí o bá fi wọn yóò máa ṣe àwọn ẹrúsìn rẹ lọ́nà àti pé wọn kò ní bí ọmọ kan sílẹ̀ ju pòkì ẹlẹ́ṣẹ̀ irú wọn aláìmoore. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا Olúwa mi fi orí jì mí àti àwọn òbí mi àti àwọn tí ó wọ ilé mi ní olùgbàgbọ́ òdodo àti àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin àti pé kí o má ṣe àlékún kinní kan fún alábòsí ju ìparun lọ.